وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرع لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة النبي والعمل بهما ظاهرا وباطنا بسر ذاتك المقدس لا نعم، آمين ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم أنتم وشركاؤكم فزينا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله ká máa bẹ̀rẹ̀ àsìkò yìí bẹ́ẹ̀ la ń tọrọ àlékún kẹ́ àlékún kẹ́ fánàbọ̀ Muhammad àwọn ará lé ní àwọn tàbí ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn tí wọ́n jọ́sìn lójú pọ̀nà òṣìṣẹ́ ọlọ́run kálíkì àmọ́ òfin dé ọlọ́run yọ̀ wọ́n kò mú ọlọ́run níbi tí a bá tẹ̀síìrì àlàyé lórí ìtumọ̀ al ìyẹn Suratul Yunus alayhi salam àyà ọgbọ̀n lórí ẹ̀ láti bẹ̀rẹ̀ lẹ́yìn yẹn ni pé nítorọ̀ ọba dẹ́dà tó ń sọ fún anábọ̀ Muhammad láti lè ṣàlàyé fún wa gbogbo tí ń dé yẹn mú wa ní àtàlùjẹ̀mú pé ọ̀yọ́ wọn náà ṣó oúnjẹ ní àná níjọ́ tí ìwú gbogbogbò wọn jọ yọ̀ọ́ mọ̀láhásẹ̀ ó wà ní ọjọ́ tí gbàlẹ̀ kí á máa jẹ́ yọ̀ọ́ mọ̀lúbà ìjọ ìgbédìde yọ̀ọ́ mọ̀tàhábùn yọ̀ọ́ mọ̀tẹ̀lẹ́sẹ̀lá yọ̀ọ́ mọ̀tẹ̀lẹ́yàmẹ́ gbogbo àwọn orúkọ yìí tí máa ń tọ́ka lórí nǹkan kan ó ń tọ́ka lórí tí ó ṣẹlẹ̀ níjọ́ yẹn tabako ní yẹ́wò mẹ́lẹ̀ hisab ìjọ sírò tabako ní yẹ́wò mẹ́lẹ̀ jaza ìjọ ẹ̀san tabako ní yẹ́wò mẹ́lẹ̀ kọ́sùlì ìjọ òpinya láàrin ẹ̀rọ àtòdodo àti òpinya láàrin mọ̀wìnì àti kẹfìrí ni wa ìyẹn ni pé gbogbo èyí tó wọlé jọ nínú àwọn ọ̀nà tí alukurani bá gbà pé ọjọ́ yẹn àwọn ìròyìn tí ó ṣẹlẹ̀ níjọ́ yẹn ló fi fáwọn ọjọ́ yẹn lórúkọ láàyè yìí oníwà yàwó náà náà ṣòro hàn jẹ́lá. ìjọ tí ọlọ́run kò gbogbo wọn jọ àwa náà ó mọ ẹgbẹ́ mi wọ́n jọ yẹn jẹ̀ ní á ìyẹn ní pé kò séèyàn kan tí ó àfẹ́sì ń jọ yẹn wà mọ́ ọ́n alẹ́ á nìkan ìdí ẹnì kan tí ó àfẹ́sì ń jọ yẹn sí èmi ò wá èmi ó sàpamọ́ sábẹ́ ẹ̀ lẹ̀ rárá o. torí pé ìjọ tó dé wípé yẹkúlù ìsánù ọ̀là ìsánù máa là ìjọ tó mọ̀ nìyẹn wọn sọ fúnlẹ̀ yìí kí ni ṣẹlẹ̀ lónìí máa ń tó ha tó àgbà ọ̀hà ìjọ yìí wọn fọ́ máa nípa ara rẹ̀ bí anna rabbaka awhalaha nítorí òun ṣe yìí kì í ṣe àtẹlátọ̀dọ̀ ọlọ́run ọba ló sí mi. ìyẹn ni pé ìjọ tí ilẹ̀ ó máa ti jáde gbogbo àwọn ẹrù líle líle yẹ́wò máa yá dúdú nàmílà àjìdá ti fìrọ́ à ìjọ táwọn ò jáde nínú sàárè fìrọ́ à ní yárayára tò yẹn ni pé bọ́ọ̀lù yẹn kọ́ ṣe absence bẹ́ẹ̀ jọ́nà ò ní jáde lójú ọkọ̀ pé yẹ́wò máa nà ṣòro ń tẹ̀mí à ìjọ tá a kó wọn jọ a kó wọn jọ abdul mahshar ìgbà tó kó jọ sọ wọn ṣàlàyé yẹn abdul mahshar àpọ̀nú àwọn afọ àfúnà sọ fún wa pé abdul mahshar yóò bẹ̀rẹ̀ nígbà tí yẹn bá lẹ́wù àmọ́bí tí aṣíwò náà ìkójọ àwọn yóò ti bẹ̀rẹ̀ abdul sham ilẹ̀ sham tí jerusalem ń bẹ lórí ẹ̀rọ táǹkàlà yẹn ń jẹ́jẹ́ lọ́wọ́ sọ yẹn ni pé adájọ́ láti tọ̀ náà tí bẹ̀rẹ̀ ìkójọ àwọn ti bẹ̀rẹ̀ nígbà tí wọn máa ń dà ọlọ́wọ́n ni súnmọ́ yẹn ni pé bá ń bò bá pẹ́ díẹ̀ fún mẹ̀nà kúùlù lẹ́lẹ́bí ní aṣọ́kù àwọn afọ́fá wọn tí wọ́n mú nǹkan ní pẹ̀lú ọlọ́run àwọn tí wọ́n ti nǹkan ní pẹ̀lú ọlọ́run alẹ́bí ní aṣọ́kù bìlá àwọn tí wọ́n wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run àwọn ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan ní pẹ̀lú ọlọ́run bá dẹ́dà àwọn afọ́ àti àwọn tẹ́ ẹ mú lórogún pẹ̀lú ọlọ́run. Fọ́sẹ̀ ìyá ọ̀nà àbẹ̀yìn náà, a wà fòfin yà láàrin wọn báyìí tó yá, ẹ jẹ́ kí wọ́n yà wọ́n. Àwọn tí wọ́n mú lólùjọ́sìn pẹ̀lú ọlọ́run, tí wọ́n mú lólùrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run, tí wọ́n mú lólùfẹ́ pẹ̀lú ọlọ́run torí pé wà mí nà nìyà ń bẹ náà wọn yẹn mọ iye sáyẹnì mi dùn ní láyé àndáyà yóò fi bú náà ń kẹfọ bìlá ń bẹ náà wọn yẹn látara wọn nífẹ̀ẹ́ lónìí gẹ́gẹ́ bí ìjọba dada ibẹ̀ láti ní pé alẹ́kọ̀ọ́ alimahaba nínú àwọn ilẹ̀ ìbàdàn ìmọ̀ nífẹ̀ẹ́ nǹkan nínú ìran ìjọsìn bí a máa ti nífẹ̀ẹ́ nǹkan ju yóò padà máa sìn torí pé yàtúrù wọ̀yẹ̀nì ha yóò máa pa yóò dàbí yóò máa kọ̀ fún wọ̀yá ẹ̀mẹ́lì ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ yóò wà máa tún ṣiṣẹ́ láti máa wá ìyọnu rẹ̀ pé tí mo fẹ́ ṣe ìkófìmọ́ kàfímọ́ bínú ni kàfímọ́ bínú ni kí ni jẹ́ o yàgùdù wàhálà ìbáradà ṣòdù ẹ̀rú yẹn ni wọ́n jọ́sẹ̀ gbogbo tá lè nífẹ̀ẹ́ lórílẹ̀ ayé ìfẹ́ yìí ò gbọ́dọ̀ tó fi ọba dẹ́dà wọn sọ̀hánà òwò wọ́n wà àwa kọ́lẹ̀ ń sìn ìyẹn ni pé wọ́n dì náà wọn náà. Fàkàfà bíṣá ní ṣẹ̀yìn ìjàkùn bẹ́ẹ̀lá wà bẹ́ẹ̀lọ́kùn ó wá bá dàbí pé àyà yìí yóò fẹ́ máa dàbí pé wọ́n ń wá látọ̀dọ̀ tàbí látọ̀dọ̀ ọlọ́run ìyẹn ni pé àwọn kan sáà ń sìn wọ́n dì náà ìwọ̀n débi wípé ó ní fàkàfà bẹ́ẹ̀lá ó tó pẹ̀lú ọlọ́run lẹ́lẹ́yìn ṣẹ̀yìndà bẹ́yìnà náà wà bẹ̀yìnà kò òun ni labẹ́kọ̀ jẹ́rìí láàrin wa àtẹ̀yìn wípé kí ni o. Ìkùnà àwátẹ́rì àti ìbàdà ti kùn tẹ́rì fẹ́ǹsì lànà àmì mọ̀ parí. Ìyẹn ni pé ẹ̀ka ń pè wá láti fọ́fún wá ń ń bẹ lọ ọ̀pọ̀lọpọ̀ tí ń pàfi tì nǹkan sọ́dọ̀ àwọn ẹni rẹ tí wọ́n dì náà ẹ̀wọ̀n jọ yẹn ṣé mo ní ẹ̀mọ ẹ̀sìn mi mo ní ẹ̀mọ ẹ̀kọ́ ọkọ mi ṣé mo ní ẹ̀mọ wá ní sàárè mi ṣé mo sọ fún yín káàrin tó wà ní sàárè sọ pé ẹ wá pè mí kí n dá yín lóhùn ṣèbáwò yẹn ni wọ́n rò bẹ́ẹ̀ sọ ẹni tó bẹ́ẹ̀ rò bẹ́ẹ̀ tí kálukú ń sọ pé nẹ́ẹ̀sì nẹ́ẹ̀sì kálukú máa pariwo ẹ̀mí mi ẹ̀mí mi lè kọ́ wà bẹ́ẹ̀ kó bá yóò sọ fún kó wọ́n mọ̀ yín sókè ìyẹn ni wípé àwọn èèyàn àtàlùjọ̀nù táwọn èèyàn máa ń sìn jọ ìwọ́n dì náà wọn wọn ni ńlá ẹnkùnà á ní ìgbà àdáṣe fún onímọ̀ nípa ń tẹ̀sí àmọ̀ rárá ló ká ẹ̀ torí pé àbáyé láti kẹ́ ṣe ti wà Bùnáni kàdá pàdínú kúlù náà máa dábàá ولجوا إلى الله هداهم الأقوى وضل عنهم ما كانوا يفترون طبعا هنالك لا نبي تبلو كل نفس ما أصلفت ibẹ̀ làdáwọ̀ ti kàkà lukú nípa tó ti tu ajú ní tó ṣe ìyẹn ni pé kálukú wá ti sáré pé ha àmọ̀kẹ́ yóò ṣe rí nìyí ònà nìkan láàyè yẹn nígbà tí ó wá dé sá àwọn èèyàn ń di náà wọn sọtí ibẹ̀ lọ́rọ̀ tó wá máa máa asìlàfà ìyẹn ni máa asìlàfà kí ni náà àmẹ yìí ní tí wọn ti ti sáájú nínú kí ni nínú iṣẹ́ wọn. wọ́n wù ìlọ̀wọ́ ìlọ̀wọ́lá ọmọlá àpọ̀ wọ́n wà tẹ̀sẹ̀ wá dá wọn padà ìyẹn ni kálukú dá wọn padà sọ́dọ̀ mọ̀ọ́lẹ́hùn alágbèsè wọn tani mọ̀ọ́lẹ́hùn mọ̀ọ́lá aláràǹsí òdodo yẹn ni Allah yẹn ni kí wọ́n dàgbàlù kó sẹ́yìn wá padà tó tọ ọ̀rọ̀ rẹ̀ làwọn wá ràn sí irun ansa mawulana fani ìmàlì mawula wọn ní ìmàlì mẹsì yẹn. lókè mọ́tàlá rẹ̀ ìlera aláràǹsí wa ìlera yóò wá mọ́tàlá ìjáláràǹsí rẹ̀ mọ́tàlá ìjáláràǹsí ẹni tó ṣe farasi wọ́n bọ́ lula nígbà yẹn bọ́ọ̀lù wọ́n wà ìyẹn ni pé wọ́n ti sọnù wọ́n ti gbàgbé máa káyọ nítorí tẹ́lẹ̀ àtìsírọ́ àbọ̀wá iṣẹ́ ìgbà àwọn àpèmára tí wọ́n ń pè mọ́lọ́ ọba dẹ́dà níjọ́ yẹn níjọ́ yẹn wọ́n pẹ̀fẹ́ kù rẹ̀ à ẹ̀wà o òní ẹjọ́ lè parọ́ yàwó fàmáàdà omi kò wà sí wàlà náà tó kò ní ونخرج يوم القيامة كتابا يلقاه منشورا انتو اللي جو فرنجا يعني يوم wọ́n máa kíra wa kíra tó ti fi sẹ́gbẹ̀ẹ́ kálukú wọ́n ti fi sẹ́gbẹ̀ẹ́ àrẹ̀bá yóò kẹfà yọ ní ìkìrà kìtà àbàkà káfà bímọ síkẹlẹ yóò máa àlẹ́yìká àṣìbà àlẹ́yìká yẹn ni pé káfà káfà bímọ síkẹlẹ àlẹ́yìká kìtà àbàkà káfà bímọ síkẹlẹ àlẹ́yìká kìtà àbàkà tíra ìtó ní ẹ̀rí ilé olórikun rẹ̀ kò ní ìdíkò tẹ̀tẹ̀ kó tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀ ro bẹ́ẹ̀. Náà bàbá làárín òun máa ka òun mo tí wọ́n ṣe níṣẹ́ mo tí wọ́n wọ́n pẹ̀lú ọlọ́run mo tí wọ́n wọ́n láti pẹ̀lú ọlọ́run mo ń gbàgbé rẹ̀ nínú ẹ̀. Náà. Olùmọ̀lẹ́ni yàrá òkú fún mi ní ọ̀sán láàárín wọn lọ́wọ́ àbára أمن يملك سمع الأبصر وأن يخرج الحي إلى الميت ويخرج الميت من الحي ومن يدبر ومن يدبر الأرض فسيقولون الله فقل أفلا تتقون ó lè ìrẹ́ sí ọlọ́run kí wọ́n tó kò láyé bí wọ́n lè mà áyà yìí wọ́n pè ní àìsí rọ́ọ̀bù bẹ̀rù bí ẹ̀sẹ̀kàlì ìdúpájú tí ń tọ́jú wa aláàrí ní àdìgẹ́sì nínú wa gbogbo wa la gba àwọn alábàárí kan tí ò sí èmi pé múrùgbìn jáde ó ìyẹn ni pé lójú ó sọ fún ọ pé kúlù ìdí ó sọ sọ fún wa máa ń yẹ ìdúkù kùn ní rẹ̀sítà náà tàbí tí ń rọ̀ yín lọ́rọ̀ áìsìkì yín tí wọ́n láti sọ́nà ta ni. láàyè mi ó ti wà fi sàmẹ́ ìrìsìkú kùn wọ́n mọ̀ tó àdúrà ibẹ̀ láti sàn pé áìsìkì wa ìjẹ́ mu wa táwọn ní tí wọ́n á fi sọ́dọ̀ yẹn. tàbí tí máa ń jì wá báyìí láti sọ́nà wọ́n mọ̀ ìkẹ́ àwọn tí ń tàkì sọ́mà wá àwọn báríkà tí ń tinú lẹ̀ jáde tálẹ̀ ń ti ń ṣe sókè ó ní wà ní wọ́n kọ́ di báyìí wọ́n gba ìdúró náà wàhádà ìfọ̀kúlùbà wọ́n fẹ́ ti apá wàhábà wọ́n ní màtá àlùkù gbogbo àwọn àdàrà yẹn ìyẹn ni pé ọlọ́run ò ní ibi rẹ̀ ó ní màtá àlùkù ó ká ìbádùn yín ni ó. wọ́n àná àníkù àtàwọn dábàá yìí níyẹn ní bí àbá torí tiwa tó ti yẹ wà máa sọ̀lá tùlì jìnnà wàlẹ̀ ẹ̀ǹsà ilẹ̀ ní àbùkù àbọ̀mọ̀ nìyẹn àtàlùjọ́nà àbí kí wọ́n ti kí ni wọ́n máa sìn ní. àwọn yòówù wà lóṣè ábẹ̀lẹ̀ ìbàdà kà ànáwó tẹ́jú ru ilẹ̀ wáyà lọ́nfà wọ́n má dẹ̀ ìbàdà tá à ń sẹ́ ẹ má rò pé mò ń gbèrò ìjẹ ẹ̀mú àrùjọ lọ yẹn wọ́n máa ń rí inú ayùtẹ̀ inú mi ó ti gbèrò kẹ́lẹ́ fún mi dá àti ẹ̀lẹ́ kúlùmù wà ní ti ìmùwàlà ayùtà ọlọ́run máa fún yẹn jẹ kò sẹ́ni tí ń lé ní ìyẹn ni pé wà fi sàmà wà máa tó àdú òṣèlú ló sọ pé bí àwọn báríkà rẹ̀ ti ń jáde tó ti ẹni ọ̀sán pọ̀ ló mú jáde òsì bọ́ọ̀lù ọlọ́run tó wí kó ló wà á lọ́wọ́ ti sàkọ́ ọmú alásọ̀rí ìkọ̀tì láàkọ́ ìrìn àrùn láyé ní wọn wọlé làwàlá òsà ọmú lẹ́pàtà náà alẹ́ yìí bàrọ̀kẹ́ ti mìíràn sànà tába ní dúró dáadáa lójú ọ̀nà tọ́lọ̀ tá a dúró tàti ọlọ́run lẹ́pàtà náà alẹ́ yìí bàrọ̀kẹ́ ti mìíràn òórùn tí báríkà ọmọ sọ láti sánmà ìyẹn ni wípé ìkẹ́ ọlọ́run kò bùkátà kákànṣe wàhálà abẹ́jẹun wàhálà wa díẹ̀ ló yẹ kó mọ́ táwọn ọmọ jẹun púpọ̀ sóti yẹ torí pọ́lọ́run kò dá wa láti fìyà jẹ wa ó dá wa ó wá dá gbogbo tó dá sórí tiwa ó wà lẹ́yìn kọ̀lẹ́kọ̀lẹ́ fún máa fi àrùn jẹ̀mí á àbí òun lẹ́gbẹ́ pé kálàkọ̀là ń ما في الأرض جميعا. fi àrùbí jẹ̀mí à gbogbo tí bẹ́ẹ̀ lórí lè nílò ni òun tẹ́ àbá lè jẹ táà lè fẹnu jẹ wáyé táà lè jẹ fẹnu yóò sì já nǹkan fara ẹ lọ́wọ́ ṣẹ̀ dáadáa ń tẹ́ àbá lè jẹ fara yóò táà lè jẹ fẹnu yóò já nǹkan fara táà bá lè já nǹkan fara á lè fà sí mú òun tẹ́ àbá lè jẹ direct ẹ lè process rẹ̀ wípé ẹ ẹ ẹ tẹ̀sí ìdí rẹ̀ ẹ mú bọ̀ from nature rẹ̀ to another thing ó lè ṣe fún yín. ó wá ní kí ni. àmúmọ̀ ìyá mi ìyẹn ni pé kúl mọ̀ ìyá mi lè kò ní kápá gbígbọ́ àti rírí kúndùrà tó sàmà wà kúndùrà tó lè kalẹ̀ báyìí. tí nǹkan kò sì ní sí wọ́n sì wọ́n ti ń ṣe sí ìrìnà òsì sí ń bẹ̀. etí ó tó bá kàkàrà yóò ju tèmi lọ àmọ́ kò sí kí ni ó kò sí kò lè gbọ́. ọlọ́run èmi ni mo jẹ́ ẹ máa gbọ́ èmi gbogbo ẹni ń bẹ lórí ilẹ̀ létí kò gbọ́ ọlọ́run ní so wọ́n máa ń ṣẹlẹ̀ lára bẹ́ẹ̀ ṣe rí tẹ́tí ò lérí ẹ̀ẹ́dẹ̀ lérí fi rin sẹ́kàn fi tú rẹ̀ lójú sọ pé amẹ̀yìn mi kò sàmà á talẹ́sì kata àdúgbò àti ìrìnà wọ́mẹ̀yìn yóò rí jù wàyó rí jù mẹ́yìí tá bábẹ́ rò ó ní kápá mímú òkú alàyè jáde kó lára kí ni òkú. ìsìnmára hàbí alfaad lílo àwọn gbólóhùn yìí ó mọ ẹ má wọn túmọ̀ gan kì í ti lára ìyẹn nìkan ìyẹn ni wípé alìmẹ́yì alàhàyàmí alìmẹ́yì tó ti ń bẹ́nu àwọn olùgbìn kan tí ò bá bàjẹ́ kò lè kò lè germinate láti mú nǹkan mìíràn iṣu àgbàdo yóò lè kí ni yóò bàjẹ́ yóò wà lè kí ni wọ̀nyúkúrúdì mọ̀ yìí dá so ìgbàmí látara tí alààyè yóò ti máa mú un tó ti kú yóò ti kí ni yóò máa kó jáde náà. kúl mẹ́yìn yóò dá bèrè pé ń ṣètò gbogbo nǹkan gbogbo àlámàrí ayé yẹ̀sà àlùmọ́ fèsàmáwá tiwọ̀n àmọ̀ kúl làyẹ̀wò mi wọ́n tó ṣàkóso. Òtún àtúntọ́kọ́ mi ga ni pé máa ń fèsì àmà wá sí wàhálà àbúrò yẹn sí àlòkù. Gbogbo tí mẹ́rin sọ̀nà ti mẹ́lẹ̀, wọ́n ń bí ọlọ́run láwọn àlámọ̀ rí wọn. Lójú ó jẹ́ pé kúlà ìyá omi kú wà sí ìṣà. Ọlọ́ọ̀bá alára ń bẹ́nu ìṣesí àlámọ̀ rí wa tí ń darí ẹ̀ gbogbo ògbà kò sí ní. èyí ó sí ọlọ́run jẹ́ ń sọ èsì tí wọ́n dá ọlọ́run fún ẹ ètò wọ́n sọ ní pé fásayẹ̀ kùlú na wà ètò wọ́n sọ ní pé allah ìyẹn ní pé lẹ́yìnsà nínú alkhali jẹ̀mí àn máa yóò kí irú ojú rẹ̀ ìlà bí a lọ wọ lùgbàgbẹ́ kò sẹ́ni kọ̀ wípé èèyàn kan tí ń tètò sánà àtìlẹ̀ tí múrùkù ìdáde tí rọ́ọ̀dù kò sí kò sí bẹ́ẹ̀ nígbà míì àwọn ọmọ fẹ́ ń dárú ìrújú lẹ́ẹ̀lẹ́ àti òyìnròyìn àti èméjì sórí ẹ̀mí ọmọ nìyẹn pé a ti òjò a rọ òjò gbogbo ká ẹsẹ̀ kékeré ni abùkátà kákan lámàdájú lórí ẹ ẹni ó lè ti òjò tó lè rọ òjò sí ìkọjá lànà orí kẹ̀kẹ́ kí ló dé tẹ̀bárí yẹn ti ń sùn lórí kẹ̀kẹ́ òǹkọjá lànà sòkè ọ̀sọ́kè yóò ti ti ń bọ̀ láti bo láti sánmà. nígbàtí mẹ́lì mẹ́sírí kama jaa fil asar ẹ́ al'umar bin khattab na anhu fi asri khilafatihi anna layl misr rafada an yafina ó do mẹ́lì tó gba masari kọjá ó gba sudan kọjá ó gba ethiopia kọjá tó sudan gba egypt kọjá kó tó di pé lọ sí ethiopia ti fi lọ bẹ́ẹ̀ wọ́n wá ní kó sàn bí ìgbà táwa ní ọ̀gbẹ́lẹ̀ dé tí dáàmù ṣe kí ni kí o bá fúlò wọ́n wá sọ pé lánàá o tí méèlì ò ti ṣe báwọn ọlọ́mọge kan làwọn máa fi bọ́ wọ́n máa ń tún dábẹ̀rù làmúra fásayàkú lónà allah ó wá dá sùkò mọ́tà àgbo ó mọ̀ sọ̀rọ̀ kàtọ́ọ̀ wọ́n wá lọ bá tí àbúrò máa ti ń jẹ́ gómìnà lórí mẹ́sàrì èpè mẹ́lì mẹ́sìrì o kò san o wọ́n sì lọ́mọ ènìyàn làwọn máa fi bọ́ wọn ní Umaru ti mú síra ewé síra látọ̀dọ̀ rẹ̀ tí wọ́n lò tẹ́lẹ̀ kọ́ màtẹ́rì àwọn tó gbajúmọ̀ ní kò já wọn ó sì kọ́ síbẹ̀ wípé min Abdullah Umar bin Khattab ilà mẹ́lì ní sọ̀rọ̀ ni Abdullah Umar bin لذلك قال بعض الشراح في هذا الحسر لماذا عبر عمر بعبد الله ولم يقول من عمر بن الخطاب لأن عمر اعترف بالربوبية والعبودية لكل غير الخالق nígbà tó mọ̀ fúnra rẹ̀ kọ́kọ́ ju pàṣẹ tẹ́lẹ̀ pé èmi ẹrú ni mo tí mo bá kọ́ lẹ́tà sí ẹrú lòun náà alimamu alhadu maamu ẹrú kan tí wọ́n ń pa aláṣẹ wa lọ́wọ́ tó rẹ̀ pé abdullahi ẹrú sìn ọlọ́run bí wọn náà ṣe jẹ́ ẹrú sìn ọlọ́run ìlànà èrè mi sọ̀rọ̀ mo kọ́ sí ìlànà èrè mi sọ̀rọ̀ nǹkan tẹ̀tẹ̀jìrì mi ní indinestic tó bá kọ́ máa ń sàn látọ̀dọ̀ ara rẹ̀ látẹ̀jìrì má sàn má lónìí wàlẹ́kùn nǹkan tẹ̀tẹ̀jìrì bí amẹ̀rẹ̀lá rájì tó bá kọ́ pẹ̀lú àti ọlọ́run lọ́ba bẹ́ẹ̀ kí ni lọ́ba bẹ́ẹ̀ sàn fáwọn àǹfààní kó tàbí kí wọ́n lọ jù sínú méèlì ìyẹn ní pé àwọn sàhábàrù ni wọn lọ àárẹ wọn ṣe kí ni wọn bá tí ò lẹ́nu sọ̀rọ̀ torí pé wọn jẹrú sí fọlọ ọba dẹdà gbogbo tó wá jẹ ẹrú bíi tiwọn àná wọn gbà fún wọn. mo gbàgbé kọsà kan wọn máa ń pè ní alẹ́dì sára máa àjẹ ìṣì alẹ́lbà ìkànnà sàbẹ kọ́ àwọn àǹfẹ́ ní àtàbí ìní tó kó àwọn ọmọ ogun rẹ̀ lórí lórí omi <laughs> níjọ́ tí wọ́n wọ́n dẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n ti jí bàbá Jabris àwọn ọ̀tá tí wà lẹ́yìn agbọ́dọ̀ lọ́pàá wọn wọ́n ó kó ogun rẹ̀ omi pé bísímìlá mẹ̀jìrọ̀ ha wà mọ̀rùfà àtàkọ̀ọ̀lẹ̀ àbí mímú sákọ̀tọ̀ mímú rí dá owó fa àǹtẹ̀kà atọ̀ lérù kàmú fi lérù báyìí ó sì bọ́ọ̀lẹ̀ ó tẹ́kí ni ó tún tún un pátákó ẹ̀sìn lórí kí ni lórí odò àbàdà kí ni mo fi wà ìyẹn ní tí ó tọ́ka lórí àmọ̀dájú wọn sí kí ni o àmọ́ àwọn ò wípé amọ̀nyìn yóò dábìrò àmọ̀wà pé balẹ̀ ní ti ń darí ọ̀rọ̀ wa gan àmọ́ darí ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ ẹni tí ń pèsè òun gan wọ́n darí ẹ̀ ní ọ̀dọ̀ ìyàmú fọ̀rọ̀ wa sí ó ní wọ́n sọ̀yà náà ó ní tí wọ́n sọ ní pé ni wọ́n sọ tó bá tún lóòótọ́ lè bá wá máa àfàlà tàkùn kí ló ní bẹ́ẹ̀ wá máa bẹ̀rù rẹ̀ ẹni tó lè mú yín tó ní kápá yín kó sí tí ò lè tẹ̀nà wọ̀lúwà ìlàbí ó yẹ ká máa bẹ ọmọ ọba dẹ́dà àánú rẹ̀ àti kẹrẹ gbogbo gbà bílẹ̀ ti sí tó ti láwọ́jà alùmọ̀ lẹ́yìn lẹ́sọ̀rọ̀ mádàm ìlà yọ̀ tó bá ní kó wù máa bẹ lọ bẹ́ẹ̀ má yà sí nbìdì yá é àbàlẹ̀ àtòsíwù àbàlẹ̀ àtòsíwù kọ́ tó bá ní kí ìmọ̀lẹ̀ òun wà mọ̀ tálẹ́ ní sọ́ọ̀mù mọ̀lẹ̀ wà fún wa ó sì alọ̀ pé ṣé bága la lọ pè ní pé àwọn kìnnìkan kó sí olé ìgbọ́sọ̀kọ́dá àkápá rẹ̀ á kẹ́ bàbá náà ni torí pé lọ́dọ̀ tí wọ́n náà tó bá bẹ̀rẹ̀ sí ń sọlá wọ́n máa ń gbà bẹ́ẹ̀ ní títí náà máa ń dà wọ́n máa ń lékiri wọ́n gbà bẹ́ẹ̀ kálukú wà ń dọ̀ ẹni tó wà lọ fẹ́ ẹja pàkínní kan kò sí. fàkún àfẹlẹ tẹtẹkù kí wàá ló dé tá àpáyà rẹ̀ ààbì maqamatul khawf ààyè tó yẹ kéèyàn ti máa bẹ̀rù agbára ọba rẹ̀ dà wà tútù wà lọ náà. فذلكم الله ان يلتزم صرا لكم ذلكم الله بمعنى المخلوق إيه؟ الخالق ربكم قلت له يا نعم وذلكم الله ربكم الحق اللي لم تدعي المعبود tí ń kẹ́yìn alahapu tó lẹ́kọ̀ọ́ lòdodo ìyẹn ni fẹ́mìn dùn yìí wọ̀l bàtì ẹni tó bá ti yàtọ̀ sí kí ni òun kì í sọ nítọ́jú yìí rọ̀bùkùmùl hàk ọlọ́run bá yí òdodo ẹni tí ń lè yín lódodo gẹ́gẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà wọ̀lọ́kọ́ ń lè wà ìyá ọmọ àpapọ̀ ọlọ́kọ́ ló ń tọ́jú ọmọ àádọ́n tàbí ti rẹ̀ ẹni ó dábàá fún ní déjẹ báyìí kì í sọ̀mù pé aṣọ tó wà lọ́rùn rẹ̀ àmọ́ yàtọ̀ tó wọ́n gbé fáwọn èèyàn tí èdè kan lẹ́lẹ̀ yóò sì lẹ́lẹ̀ kò ní lè gbé kò sí ni ẹ dájọ́ lórí kẹ̀kẹ́ yẹ agbada lórí kí ni sí náà ro owó àbí sẹ̀kẹ̀rẹ̀ yẹn ní sókè tí wàhálà bá ti báyà àtọ́yàn àtògùn àti gbogbo rẹ̀ yóò rújú mọ́ lọ́kùn ní mẹ́tò fẹ́ lò àmọ́ bá dọ́dà mọ́ bó ti sọ̀tẹ́ni ọmọ ènìyàn tí ò ní wàhálà rárá rọ́pù kòmọ̀lì hàk ẹni tí ń tọ́jú ní òdodo náà. فذلكم فذلكم الله ربكم الحق فما لا ìsìfàmù tàwbíì máa fà ti kọ́ wa láàárọ̀ àná ìsìfàmù kí ni tàwbíì kí ọ̀dẹ̀ yín ni pípa máa bá bá dàlà ha pẹ̀lú ẹ̀dá lẹ́yìn òdodo kí ló kù ẹ̀ ń ni ánú ni ìyẹn gbogbo téèyàn bá ń wárí fún lẹ́yìn ọlọ́run kí ló bá dé rẹ̀ àdọ́là pàmò àbá bá dàlà ha ẹ̀ rìsọ́ọ̀tì rẹ̀ ìsíkọ́tò rẹ̀ gbogbo ẹ̀ kò sí tí ó sì kọ́tò kọ́tà kí ni àbọ̀là náà. fàánà ó mà ṣe fún yín o tó sọ̀rọ̀ fún ìyẹn ni tó sọ̀rọ̀ fún na ìbàdàtìkùn àmì ẹ̀ wá ń gbé ìjọsìn ní kúrò lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ń gún ní kúrò lọ́dọ̀ rẹ̀ ẹ̀ wá lọ́ba ó ṣe fún yín o náà. فذلك حقا kàbáàdì hapkọ̀tì kẹ́lìmọ́tò rọ̀bìkà bọ́rọ̀ sí rí nù gbogbo àwọn àwùjáre wọ́n kà lánàá wọ́n kà jẹta wọ́n ní kàbáàdìkà hapkọ̀tì kẹ́lìmọ́tò rọ̀bì bímọ hapkọ̀tì amúrọ̀ rọ̀bì àlẹ́yìn àṣẹ ọlọ́run bá rẹ̀ tẹ̀ wọn lórí alálẹ̀ lórí àwọn tí wọ́n kọjá ọlọ́run. àwọn tí wọ́n gbórí olùbí ọ̀rọ̀ ọlọ́run wọn ní gbà pẹ̀lú jíjẹ múmu mọ́lọ̀ ọ̀bà ló dá wọn wọ́n sì jáde àwọn yẹn gbà pé àwọn tàná tí wọ́n lò lẹ́yìn dà lónìí àwọn tàná tí wọ́n lò dà lónìí wọ́n ti àwọn tí wọ́n láwọn ṣe nǹkan mi lánàá wọ́n ti sọtẹ́lá wọ́n yàn tí ń ti nǹkan mi pẹ̀lú ọlọ́run ẹ̀ ní ráwọ̀ ìtutù lára gbèlé ìtutù gbèlé ìpàyàbálẹ̀ ọkà kò ní sígun torí pé òbí ìsìnyẹn ò lè bí fọkànbalẹ̀ fún àmọ́ o haqqat kalimatu rabbika ala alladhina fatahu ọ̀rọ̀ náà ti parí o lórí gbogbo ẹni tí máa ń sin nǹkan mi yàtọ̀ sọ́lọ́ pé annahum la yu'minun pé kí wọ́n ṣe rí wọn ò ní gbà kò sí fẹ́ lè ṣàlàyé ìkẹ́ àánú ọlọ́run fún wọn wọ́n ń tẹ́kí ni wọn ò ní gbà ọlọ́mọ tí wà lẹ́nu tí ó lòlò tí ò ní mọ̀ aláwọ̀mọ̀ àrínà àkọ́ àkọ́ wọ́n sì kàn sí bá gbogbo èèyàn tó rọ̀ lọ́dọ̀ náà kọ́ ló tẹ̀lé gbogbo èèyàn tó rọ̀ lọ́dọ̀ kọ́ ló ti kíni kọ́ ló tẹ̀lé bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó rírọ́ kọ́ ló jìnà sí àwọn yóò ti rọ́ọ̀nì àtúbọ̀tán onírọ́ọ̀nì àtúbọ̀tán bàjẹ́ ni tí iná wọn ò jìnà sí àtàmàbẹ̀rẹ̀ ọ̀bà dẹ́dà tó kú sàmúwa náà. قل الله يبدأ اليوم سؤال في الصفوان هذه إكرار ربوبية الله وتوحيده للعبادة ìfẹ́ لنا لما يوم yóò لو jẹ́ lórí pé ẹni dá gbogbo kiri ọlọ́run ọlọ́run ń pé tó bá ní kí nǹkan kan ó ṣẹlẹ̀ sí sọ́mọ̀ lórí kò sí níta fẹ́ ṣe sí tó ti kò sí níta fẹ́ ṣe ju ká gbà bọ́ lọ́wọ́ lọ ó ní lóṣù ọlọ́run sọ fún wọn kó alùpùpù rà ká ìkún àwọn nǹkan tẹ̀ ń sìn pẹ̀lú ọlọ́run yẹn ṣúra ká ìkún àwọn orogún yìí rẹ̀ ẹ pè wọ́n àwọn tàbí àwọn tòun yẹ búrọ̀sì wọn papọ̀ ẹ ni ní mọ́yìyà bùdáwọ̀ ọlọ́kọ̀ sún mẹ́lẹ̀ yìí kálẹ́ni tí ó bẹ̀rẹ̀ dẹ́dà kan tó bá dà tán yóò parí ẹ̀ yóò tún wá dà padà yàrá ẹni sẹ́ni yóò fa yá kó wà lókè ní kó wà tún yìí dà àbí ẹsẹ̀ ni ó dá nǹkan mọ́yìyà bùdáwọ̀ ọlọ́kọ̀ kálẹ́ni bẹ̀rẹ̀ dẹ́dà kan lónìí àwọn yẹn sọ pé àwọn ìbónà ti sọ máa wùn ó ti máa bímọ ní ètò ìsúnmọ́ra wọn àbí walakin naqulu lahum aláǹtùn bàbá àtùmọ̀ ààbò kàlùkọ́ ìdára tẹ́tẹ́ báyìí ọ̀nà tẹ́tẹ́ báyìí sẹ́yìn lẹ́bẹ̀rẹ̀ ẹ má jẹ́ kó súnmọ́ ara wọn ẹ sì má lo àtọ̀ èèyàn ẹ lọ wá àtọ̀ sàmì kẹlẹ̀ ẹ sì má gbé sínú àpò nìkẹ́ obìnrin o inú ògbò náà lẹ́sẹ̀ kí ni o ní ẹgbẹ́ ti ẹjọ́ parí ẹ̀. mọ̀ ní ẹ̀ta ọlọ́kàlùkọ̀ sún mọ́ ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ìyẹn talẹ́ni tí yóò bẹ̀rẹ̀ wọ́wọ́ yìí wù wáyé wáyé rí hàrá jáwá gbèsè wà lójú wọ́wọ́ yóò bí wù wáyé rí èmi ni mo bẹ̀rẹ̀ èmi yìí ti dá padà ìyẹn pété kìíní yẹn bá tán pátápátá tí ga tí ò ní ní sáfù tẹ́lẹ̀ èmi ni àmọ́ àwọn kò sí yẹ̀wò dà tí o bá tó wá tẹ̀ lọ́rùn kó lóyún yẹn bí dáwọ́ ọ̀sùn mayọ̀ yìí lè dá sọ́mọ̀ sábà ìkọ́tọ́ kó má rí báyìí fún kó tún mi dà kó fọmúléètì tiẹ̀ kó má jò rí báyìí. náà kó lè lọ kó lè kó lè lọ ẹni tí wúna afara subhanahu wa ta'ala bilabdi jalala batla bilabdi rabbi láyé ní ìtọ́nà ọba alẹ́kẹ́ ọlá tó bá lo lámù jalala tí ò lo lámù rọ́bù لأن الرب عند كثير من من الناس قد تعني شيئا آخر طبعا كلمة رب àmọ́ túmọ̀ sí nǹkan mi bó ṣe dàrú mọ́ kiri yó lọ́wọ́ lónìí tó ti ṣípẹ́ bá ní olúwa mi gbogbo fẹ́ ti olúwa mi tó wọ̀ kó rí fà sí àdáda rẹ̀ wọ́n lè rí fà rẹ̀ síbi olúwa mi Jesus Christ tó ti gẹ́gẹ́ bó ṣe dàrú mọ́pọ̀lọpọ̀ yẹn lọ́wọ́ alùpàdé máa ń lò fún wọn máa yà lò my lord olówó mi tó ti rọ́bù ẹ sẹ́yìn láti rọ́bù mi aṣáájú ẹni ó ní kápá ẹrú onáàkí ni olólówó rẹ̀ olówó yẹn ìwá ṣe mílíkù támnà kì í ṣe ń tó ní sẹ́yìn tó ti olóòfà tí ọlọ́run fi fún alúsọ́tù Yusuf nígbà tí Yusuf ń sọ fún àwọn tí wọ́n dìjọ wẹ̀wọ̀n yìí pé èkúrú ní ìdàrọ̀ bìkì fàǹsáwù ṣèǹtọ́ ọ̀nà dìkìrà rọ̀ bìkì fọlábìsà fìtíjì bìdà àtìlì ó ń sọ fẹ́ni ẹgbẹ́ èkúrú ní ìdàrọ̀ bìkì ìwọ tí mo sọ wípé ọmọ ọfọba lọtí mu rántí mi lọ́dọ̀ olúwa rẹ o kò rí bá àti kí ni o Ọlọ́run bẹlẹ yìí Ọlọ́run wà ló pé kó lè wọ kó mẹyẹ mi kò sára wọn àbùsọ ẹ pàṣẹ yàgùlù náà àwọn Ọlọ́run amárúdú mọ́kànlọ́pọ̀ èèyàn lọ́wọ́ yóò wà lọ lọ́sùn jàlálà kó lè wọ́n àwùjẹ ìdùn bẹ́ẹ̀ ni ìwà bẹ́ẹ̀ yẹn fún un kò ní lò pẹ́lú mi ṣe àwọn alábùdàlàlà aláàbí kúlù àtúmọ̀ abẹ́rẹ́ àárí ìlànà ẹ káàdọ̀ wá sọ̀lá gbogbo àwọn ìròyìn ó kọ̀ mí tó bá yàtọ̀ sí lábùdàlàlà wọ́n ń bẹ́ ìròyìn fúkìlẹ̀ lábùdàlàlà fi ìmú nǹkan mi mọ́ náà قل الله يبدأ تخلقكم ما يعيدكم sọ pé ọlọ́run nìkan ṣoṣo Allah nìkan ṣoṣo yabudawò kálọ̀ tó mẹ̀rọ èlù olódàlọ́ lè bẹ̀rẹ̀ ẹrú tó bá dà tó bá kú tán tó parẹ́ pẹ́rẹ́ tó mẹ̀ yọ èlù marratan ukhra yóò wá dára padà lẹ́ẹ̀kẹsì tí a tó padà fanufi hafi sùúrù fa ìdáhùn fa ìdáhùn. من الأجداث إلى ربه ينزلون ونفق في السور فإذا هم قيام ينظرون wọ́n bá kọfẹ́ sínú àtúnṣe ní bí rúgbìn ṣe máa ń jáde lábẹ́ ilẹ̀ tó lò òjò méjì ó rọ̀ báyìí ẹni tí òdòkó lókè wípé àwọn kan ti bá ṣe dìde nìyẹn. náà fàánà tùfẹ̀kùn á ó mọ̀ sí o pẹ̀lú àwọn àdáparọ́ àwọn ìhun ìrọ́jọ tí àwọn kan máa ń sọ pé àbí lágbájá kan ló dá wa ó máa ń yà wọ́n lẹ́nu pé a tún lè rí láti kò sí pé ẹ̀kọ́ lọ dí omi omi títí lọ́gbà àdàbà débi rẹ̀ tó bá ti ẹ̀ka pẹ́tọ̀ bọ́nú rẹ̀ báyìí yóò gbẹ̀gbẹ̀ ni yóò gbẹ̀gbẹ̀ wọ́n ọ̀sà wọ́n lẹ́wọ́ ọ̀sà wọ́n tẹ́kí ní ọ̀sà fìdí àwọn gbẹ̀gbẹ̀ ẹ̀ lọ tó kò ń ṣe tó lé tó bá mú ọ̀sà fìdí ọ̀sà ìwọ́ la kéré mọ́tò táwọn ẹ̀sùn máa ń ṣòkó tì látìgbè wa ìlú ẹ̀ lónìí tí wọ́n lọ ń bọ. fàánà ó mọ̀ lè ìyẹn pé tábà rí ẹ̀kan bí àwọn bàbá wọn lówó múra ń sìn wọ́n kà bọ́ ọbẹ̀ lọ wọ́n kà bó tẹ́lẹ̀ sí tó yẹ ni pé fáànù ọ̀túnfẹ̀kù ó ṣe ó ṣe fún wọn pẹ̀lú àwọn àdáparọ́ tí wọ́n ń pa á mọ́lọ́ àti nǹkan mí náà ti ṣe sọ́lọ́ náà. قل الله الله يهدي الحق قل الله يهدي للحق أفمن يهدي من حول الحق الأرض أفمن يهدي إلى الحق أحق أن يتبع من أفأمن لا يهدي إلا أفأمن لا يهدي إلا أن يهدى فما لهم كيف تحكم kóòlù ìrè sọ̀rọ̀ sọ fún wa mẹ́yìn alì ṣùlàkà ìkùn alì ǹjẹ́ ní ṣùlàkà ìkùn tẹ́tún bẹ àwọn ṣùlàkà òní ẹ̀ ẹ bá ìwádìí wọn sọ pé ṣùlàkà àwọn ṣùlàkà òní àwọn akẹgbẹ́ yín yẹn tẹ́tún bẹ́ẹ̀ fún àwọn akẹgbẹ́ yín mẹ́yìn àdì ìlàlà àkọ́ ẹni ò lè fi ní mọ̀nà òdodo sínú wọn tó lè tọ́kẹ̀yàn sọ́nà òdodo kò sí tí o bá rí bẹ́ẹ̀ ni kò yẹ kọ́ ọmọ ológun òkú kò yẹ kó ṣe kí ni àwọn yẹ kó mọ̀ ó yẹ kó ti rí i pé ó yẹ kó ta Ọbàtálá rẹ̀ ọ̀sán rẹ̀ ó sọ fún pé yóò kú lọ́la kò yẹ afọmọ yáàdì ìlà mọ yáàdì ìlà lọ́la talẹ́ntì máa fi ní mọ́nà tí ó ṣe ìròyìn náà lẹ́yìn ìgbà tó fọ́jú tán àmì kùsì náà. wọ́n lè wá àkọ́kọ́ ọlọ́run nìkan ṣoṣo ni ẹ́ yáàbí yáàbí lẹ́la ọlọ́run nìkan ṣoṣo ní máa fi ní mọ̀nà lọ́sọ́dọ̀ kí ni o lọ́sọ́dọ̀ ọlọ́run nìkan ní máa fi ní mọ̀nà lọ́sọ́dọ̀ òdodo ìyẹn pé kò sẹ́yìn lè fi ní mọ̀nà lọ́sọ́dọ̀ òdodo tó yàtọ̀ sí kí ni Allah ó mọ̀ ya yẹn lẹ́nu nígbà táwọn yẹn bá ń wá òdodo kó lẹ́yìn ya ká báwa bá mọ̀ tó bá pé láàjìdàl máa nà láàjìdàlà máa nà àwọn láàjìdàlà máa nà àìkú ṣègbìyànjú mọ́ tá a bá ti rí authentic text tó kílíà tó tọ́ka ọlọ́run ní báyìí so ẹ má jà tó máa wá nǹkan míì àwọn àfa wa sọ pé kí mo rí àwọn àfa wa sọ pé àìsèkè wa sọ pé ẹ̀ ọ̀sáàdù wa sọ pé kó sí ọlọ́run nìkan ṣoṣo olóògbé ní tí sẹ́ni yẹn wí bá ti ta kó tọ́lọ̀ àtàlàyé àlẹ́wà Muhammad kò sí ọ̀nà àmì ni ó yà fi ní mànà lọ́lọ́ yà fi pé ẹ ṣe bó ṣe wá wà ìrọ̀lọ́ ọlọ́run kọ́ là ń sọ tábàtí lọ ìbẹ́lá kéèyàn tètè dìde kéèyàn tètè dìde pé ẹ dàpọ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń sìn kì sọ̀rọ̀ ọlọ́run ẹja ẹja a kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mọ́ tó bá ti yọ ọ̀rọ̀ ọlọ́run lẹ́lẹ́ kò sí ìyẹn ló máa ń fà tó jẹ́ wípé àyà rẹ̀ kẹ̀sì àwọn èèyàn máa ń sọ fún wa pé abẹ́ rán lọ léèwé àmọ́ wa sọ fún wa iléèwé mo ràn ó ràn lẹ́sìn ṣe o wọ́n fẹ́ yọ rúùsù kúrò lára jẹ́sàd ìgbà fọ́kànlẹ̀ lè jẹ́sàd rúùsù àgbà lè jẹ́sàd méjìlá tọ́wọ́ ti lè yọ ẹ̀mí kúrò lára ìdáyìí kò tó kù kiri òkú mi. لذلك كثير من الجامعات ومعاهدنا أصبح ميت وقبور للميتين gbogbo àwọn schools wa torí pé wọ́n ń sẹ̀mí tí ò sí ẹ̀mí ẹ̀sìn lára wọn òkú ní gbogbo ọ̀tán nílùú lẹ̀ kò rọ́ọ̀nù kẹta ọmọ pé ẹ̀kọ́ mu ni ọlọ́gbọ́ òun náà ní kí ni òun lẹ́sìn sí i. tó bá kẹ́kọ̀ọ́ yẹn tán ní ìṣe ẹ̀kọ́ yẹn ò ní líìdẹ̀ sí gbogbo ìkọjá kí ni. bí bá a ti rí ibi tí ń kọ́ wọn kí ń ran wọn lọ́ọ́

kúlíláwù yà bí ìlàlá ẹni tí ó kò lòdò tẹ̀lé ayé hàn wá bá ti lò tẹ̀lé ayé wa bá ti sàwó lójú tó kúl inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin ìyẹn ti pé tí ìbájọ́ kọ́rọ̀ ìbáyé yẹn dáadáa wọ́n mọ̀ dá láàmú tó ń dọ́dọ́ bá fẹ́ gbáyé lọ́wọ́ rẹ̀ yóò mọ̀ sunkún tẹ̀lé wọn torí pé tẹ̀lé ayé rẹ̀ kí ni ó ìtẹ̀lé ayé rẹ̀ ó kúlẹ̀ fàyé kì í ṣe tọ́lọ́ lálá àwọn sálà fún wa pé man wahaba nafsahu lid-dunya ẹni bá bu ayé lẹ́mìí rẹ̀ la yu'tihi dunya illa bi qadri sítàtà àzàrà ẹsẹ̀ mẹ́fà la yóò ṣe kí ni yóò fún un abẹ́rẹ́ mélòó yóò fún un sixty kò lè gbà kọjá bẹ́ẹ̀ gbé ọ̀rí ẹ máa ń jò ẹja gbé lọ fẹ́ yìí kù lé ẹ wọ́n bá ju ọkọ̀ wá dúlé lánàá ọ̀sọ̀rọ̀ ẹ̀dágbé ẹni ó ní gbogbo plot acres hectares nìkan ó náà ẹgbẹ́ ó yẹ kí wọ́n ní fún níbi àbí six acres àbí ò ní fún six acres ò ní fún six plot six kiri six kiri ẹ̀ tó bá tó wá pẹ́ tó bí àwọn olórí ibú ọmọ wá àkókò wọ́n mọ̀ wá àdáyé náà sọ̀rọ̀ gbogbo ẹni wá mú ẹ̀mí ara ẹ̀ lálùkí àrọ̀ sí ẹ̀mí bí wọn ò bá jẹ́ páàpù torí kankan yẹn ò mérì kankan gẹ́gẹ́ bí prọdọ́sì ti gbọ́ yé pé àá tó bá jẹ́ pé torí kí n yọ kínní mi ò ní fẹ́ kọ́ọ̀lù mi ìtòbá ọlọ́run ti kọ́ọ̀lù mi ìtòbá ọlọ́run kọ́ọ̀lù ìtòbá àbí kọ́ọ̀lù ìtòbá gbogbo ayé ni ó pè sí báńkì torí pé àwọn péréte kan àwọn tó pọ̀ ní wọ́n kọ́ọ̀lù ìtòbá wọ́n kọ́ọ̀lù nìkan ìtòbá ní gbogbo èèyàn tó ti

torí pé wọ́n ti sọ̀rọ̀ ìkírù lọ́dọ̀ ọlọ́run bá dẹ́nà máa kọ́ ti sọ̀rọ̀ ìkírù ń bẹ́ẹ̀ àlùjánnà yẹn kan àrùtù á sànà àwọn àṣù wà lọ àrù ẹ̀bú ayé ẹ̀bú sọ́mà tilẹ̀ ni ní àlùjánnà yẹn kan tó. torí pé tọ́lọ̀ ń sọ fẹ́ni tí ó wà àlùjánnà gbẹ̀yìn ni pé ha ìlọ́po mẹ́wàá ọlá ayé ìlọ́po mẹ́wàá ọlá ayé yóò jẹ́ kí ẹnìkan tó yẹ ẹgbẹ́ mìíràn tó yẹ ká máa ní kàlàfíà àwọn ìrònú èyí dáadáa pé bí kí ní oṣù rí ni nàám. Ahapu anyi dada. Ahapu anyi dada ìlà bí ìtẹ́jú bá fẹ́ fi ní mọ̀nà sójú ọ̀nà òdodo ìbò lómi ẹni lómi àtẹ̀lé wọ́n lẹ́ni mọ̀nà ló yẹ ká tẹ̀lé wájá bí na súra. fẹ́ni tí ò wá rí pẹ̀lú yẹn máa tẹ̀lé ni ẹni tí ń ta láǹtà lọ́sọ̀ọ́ láǹtà lọ́sọ̀ọ́ yẹn. kó bá ọlọ́run kó bá fún un sẹ́nu ẹni oúnjẹ òní ẹni olóòrí náà tó kù yẹ kẹta rẹ̀ ńlá mú náà. so ẹni tó gbọ́n dààmú òun gbọ́n dààmú ní tẹ̀lé ayé you don't need to worry yourself ti sànú yẹn ọwọ́ dalẹ̀ láàmú lórí ẹni tí ò rí tí mẹ́nà so ẹni tó bá mẹ́nà Mariam ó ní yá bàbá mi lima wala wala anka kí ló dé sáàmù àtẹ̀lé ní tí ò gbọ́ ohun tí ò rí ohun tí ò lè ràn lọ́rọ̀ ọba alákàtà tí wọ́n fún mi àkàdà àwọ̀jẹ́bìnà alẹ́ yìí àbá àná ìyẹn o ọ́ pẹ̀lú olè pàṣẹ bàbá bàbá ṣe sínú àwọn tẹ̀lé nù. ó kì í fọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn náà àwọn kìnìún ò o dàtọ̀ mọ́ máa ń fa àlà àádá bí ya àti ii ìbọ̀rọ̀ ìn alẹ́ tó ṣe léyìí pẹ̀lú àwọn ọlọ́run àwọn ha brahma ní àfàálà wù kẹ̀bí nke ní ààbá pàtàlù mi nǹkan mi rẹ̀ o O hmm, sí tọ́ka ní pápá fún ma ló kí sú ara rúurú sí wọn wá torí kòròkè ah, ọmọ yìí ó sì mọ̀ ọ́ pé àwọn ọlọ́run àwọn kì í sọ̀rọ̀ ó wá ní ká mọ̀ wá ní ká bá so ìyẹn ni pé ó yẹ ká ronú dáadáa ká tó máa ta alátẹ̀kí ni فأكثرهم لا يعقلون فأكثرهم لا يبصرون فأكثرهم لا يؤمنون nítorí ti lo aksar aksar aksar aksar kò fi dáadáa ròyìn wọn púpọ̀ ìjọ ti dáadáa sí púpọ̀ ó sáfà níjọ́ wo ni ìjọ lè kì í àmì pásítọ̀ lórí àgbẹ̀gbà Muhammad àmọ́tẹ́ máa ń lo àkàríyà wọ́pọ̀ wọ́pọ̀ wọ́pọ̀ wọ́pọ̀ yóò dáwọ́ lálẹ́ náà Fama lakum kaifa tahkumun. Fama lakum kaifa tahkumun. Kí ni ṣe yí? Kaifa tahkumun. Irú ìdájọ́ wo lè dá fúnra yín? Irú ìròrí wo lè ń lò fúnra yín? Tẹ fọlọ́ ọba tó dá yín tẹ́sí kí ni o? Tẹ̀sí sílẹ̀. Fama lakum kaifa tahkumun. Fama lakum àyẹ̀dá àbábẹ́ ọ̀pọ̀ ìlẹ̀kùn kaifa fọ ẹ̀yìn sọ̀wọ́ ìkùn báyìí náà lọ́wọ́ bẹ́ẹ̀ kàlí. Irú ìdájọ́ wo làákà ìwé ní ìdájọ́ fún yín? Tẹ́ ọlọ́run tó gba àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀dá káyà àti ìyá yìí. kílódé wà má yẹ sẹ́ni wà sàwùhù ọ̀pọ̀ ọmọdé yìí o àròpé àròpé àròpé wà má yẹ sẹ́ni wà sàwùhù ẹ̀lọ́gbọ̀n lẹ́yìn báyìí báwọn yẹ kí ńgbà tá a rò pé báwọn yẹ ti ń ti làwọn náà rò pé ká lọ. nù má rò pé báwo yẹn ṣe ń ṣe wọn náà jòkó pé tó ń ṣẹlẹ̀ yìí wọ́n náà ṣe kí ni à wọ́n tọ́lọ̀ mọ́ ń ṣe táwọn èèyàn fi ka àwọn èèyàn fún ẹni tẹ́ ilé wọn ẹjọ́ sì fún ó ń ṣe bẹ́ẹ̀ fún kébèrè kébèrè bẹ́ẹ̀ lọ́wọ́ fún ẹ̀bí ọlọ́run jó bímọ ó sì bẹ́ẹ̀ lọ́wọ́ ó sì bímọ tó kí wá ní bámbárì pé ń gbàgbá lọ́dọ̀ ṣéèkì wọn bomi fún wa lọ́dọ̀ lágbádá kan ogun ìyẹn omi wọ́n bá yẹ fẹ́ẹ́ tó àṣẹ نعم إن ظن لا يغني من الحق إن الظن لا يغني من الحق àbá ò lè mú kankan kó omi kí ni òdodo ẹ ó wà ní kọ́ìdà òṣèlú yàtọ̀ pé láàyè ló ń aṣẹ́kù ẹ aṣẹ́kù alẹ́kìlù láyọ̀ ọdún bishak kan kò lè tẹ́kí ni ó kẹ́ẹ̀ máa rò pé àbí mo so ìgbà tí mo dájọ́ ìrìn o àbí mo so lórí irun àbí hmm, má rò pé mo so ohun tó dájú ni pé mo lálùwàlá títí títí tó de kí ni o títí ò bá sì dé máa ṣe lọ so ohun tó ń tà àmàdájú kí làwọn àmàdájú rẹ̀ Allah kí làwọn àmàdájú rẹ̀ Muhammad Rasulullah eléyìí ń dájú tó bá dálè kí á mọ ọlọ́run fẹ́ ní tálọ́ tẹ̀lé kí n lè sọ pé kí ni mo tẹ̀lé ọlọ́run àti kí ni àtòjíṣẹ́ rẹ̀ ẹ ó ti ya yàgò àti láwọn èèyàn tí wọ́n tẹ̀lé pátì kan náà nínú tẹ̀lé ayé tí dá wọn kulẹ̀ náà wọ́n ní ah, àti wọ́n mọ̀ pé báwọn ló ti wá rí o mọ́ wàá sọ pé àmọ̀ ah, ti wá rí sọ pé ta ni mo kí ló ń ṣe ọlọ́run ló ní ṣe ta ló ṣe bẹ́ẹ̀ àdẹ́bùwà ẹni pọ́kẹ́ ó kí ni wọ́n sùn wọ́n sùn ẹwà bí wọ́n síta ló ní kẹ́sì náà fìlà yìí láàrú ṣìrò ilá hadith wà nílà wọn ò lè tọ́ka sí hadith kan pé ànábì ní ká yẹn náà láti kọ́dé ìgbà wa dé ó dé mi àti ẹ lójú pé bàbá mi ta ló ní ká lóru òní àá pé no ó rà sí sànábì ní orí alùpàdé ni tábà zálùmọ̀lá ìkásù wà rúùrù fi ha Ah, èmi ò mọ àrífẹ́tìkì tí ò bá mú ọdún wọn látó fẹ́ kéékèèké àwọn bá kéka tó ní àwọn kéékèèké ẹ ṣe fi fẹ́ẹ̀tì gẹ́rù fẹ́ẹ̀tì wé ọjọ́ òní kó ṣeéṣe ábìlì ṣùgbà wọlúwàhà alẹ́sì gbọ́dọ̀ sọ́tẹ́ ní kúlú ní kẹsì ìròmìnà àwọn àmìnà náà eléyìí ni ìrújú àtàwọn òyìnbó yìí tí wọ́n ti gbè sọ́kà àwọn ọ̀gọ́rọ̀ àwọn èèyàn tọ́wọ́ tó torí bá jẹ nǹkan á yóò bu apàrọ̀ pé ní fídíò bí mọ́ àwọn wọn dúró wọn dúró kan tó bí nù àwọn tó pé á kan tó lù láì á kan tó lù láì ọlọ́run tó bí yóò fẹ́ ọdún wo àsìkò bá dára sọ̀kalẹ̀ wá sí sánmà ayé bí sẹ máa sọ̀kalẹ̀ kúlà lẹ́yìnlá ní gbogbo òru ní gbogbo sókè òun tó dìde lónìí rẹ máa wò ẹ fi ṣe ká ní kẹsì ẹ o kò jẹ kó dìde lónìí o ó bá tó ọlẹ́ láti lùkọ́ ní yàrá yóò sùn bàjẹ́ torí kó ti gbàgbé lọ́pọ̀ tó ṣe àdúgbò à kúlà máa sọ́nà mu nà sí àlàbí à ìwé ìtùsùn náà gbogbo àti ìgbà táwọn èèyàn bá ti ń gbé àdáadá lẹ̀sẹ̀ ń gbé lárugẹ yóò mọ̀ pa súnà ni yóò mọ̀ pa ẹ̀ní rántí ẹ̀ ìyẹn ní pé tó bá di kátó pé twenty five twenty kò yẹ ká máa sáṣẹ́ ó gbà àwọn èèyàn máa ó yẹ ká máa bẹ àwọn èèyàn kí ẹ̀dá kọ ẹ̀dá náà dún lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀dá wa ìdájẹ́ ní báàtọ̀ ń kí kí máa ta ni ti yẹ kí á kí àwọn nàwa sílẹ̀ á ṣàrà àwa ayé mi wọ̀ mọ̀ bọ̀ wọ́n tó bá ti di bẹ̀rẹ̀ ìṣẹ̀tọ́ ni ó ti wà mú wa ti ha ìdá dè mọ́ tó bá wà pátẹ́nu bí ẹjẹ́ máa sọ lọ́ọ̀bù. sọ subhanallah إن الظن لا يغني من الحق شيئا إن الله ọlọ́run ní ìrẹ́ ànábì ìmọ̀lára wuti tí wọ́n ṣe lánàá onímọ̀ parẹ́ bímà yẹ fàálù ohun tí wọ́n ṣe lónìí onímọ̀ parẹ́ bímà yẹ fàálù tí wọ́n padà ṣe lọ́la ọlọ́run onímọ̀ parẹ́ ọlọ́run sàn káìdì wọ ọlọ́run ti fi ti وثبت أقدامنا وانصرنا على القوم الكاملين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحانك اللهم وبحمدك